lájú ní sàrà tó ṣe sí ẹbí rẹ tọmọ wípé ó ní ó ń gbèrú aburú lọ́kàn sí ẹ. ìlàdí rahmil kashi ó ní afdalu sọdọ sọdọ àtọ̀lọ́lájú ó ní ìlàdí rahmil kashi cash ni ọmọ ẹbí rẹ ó ń kórìíra rẹ ó kórìíra rẹ ó ní aburú lọ́kàn sí ọ ó lè jẹ́ nítorí pẹ̀sì ó rí pé kò kò gbọ́rọ̀ rí wọ́n wí pé ilé ìtìpọ̀ jù ọ̀wọ́n ọ̀já wọn dànù táwọn bá mú kú mẹ́kọ̀ọ́ ìwọ bá wọn mú. Hmm. because we are not good because they are good we are good because goodness is in our nature that is it so àdá torí pé wọ́n dá àdá torí pé dáadáa ọlọ́run pàṣẹ dáadáa òjíṣẹ́ náà sọ́là ń kọ́ wa ní dáadáa dáadáa sì ní dáadáa ọmọ ẹ̀jẹ̀ lónìí so kì í sì torí tí wọ́n la dá torí àti ojú rẹ̀ ọlọ́run la dá so nǹkan tọ́jẹ́ tọ́ léèrè wọ́n wà nínú òkè ìṣòro àti sàrà fún ọ nǹkan kàbá òjíṣẹ́ náà sọ́là ní sàrà àti ọlọ́lá jùlọ látara bẹ́ẹ̀ ọlọ́run ọba yóò fi ṣe wò kọ́ọ̀yà yóò fi ṣe ààbò kúrò fún fún wa lórí kúrò níbi aburú wọn so it's very important. lórí pé wọ́n déètì wọ́n ṣe kínú kọ̀mínì pé ká já wọn dànù. jazakum allah khairan sir ẹni tí wọ́n béèrè béèrè wọ́n ní pé kí ló yẹ kó jẹ́ àgbáyé wa sí òkú sísìn àbí òkú ṣíṣe nínú islam àti pé tí òbí èèyàn bá kú kí ni ojúṣe tí wọ́n jẹ wá lẹ́yìn ikú wọn kí á máa ṣe fún wọn. nítorí ojúṣe tí wọ́n jẹ wá ni wípé àkọ́kọ́ àwọn tí wọ́n jẹ́ ọ̀rẹ́ wọn kò rí òsùn ní ti dáadáa á máa bọ̀wọ̀ fún wọn àwọn mọ̀lẹ́bí róòlù dáadáa tí wọ́n bá ń ṣe ní ní ojúṣe mọ̀lẹ́bí náà dánú torí tí wọ́n ń tí wọ́n kópa nínú rẹ̀ ní ojúṣe mọ̀lẹ́bí náà wá ń ṣe wọn ládàá bẹ́ẹ̀ bí wọn kú àwọn náà ni wọ́n abẹ́wà èkejì tí gbèsè bá ń bẹ́ ńlẹ̀ tó jẹ́ tí tí wọn ò tí san àbàwọ̀n san ẹ̀kẹta tó bá jẹ́ pé wọ́n jẹ̀jẹ̀ lórí nǹkan kan tí wọn ò tí mẹ́jẹ yẹn ṣe àbàwọ̀n ṣe tó bá yẹ pé a lọ hajj tí wọn bá ti lọ hajj ká lọ hajj lórúkọ wọn ìyẹn tó bá pé àwa náà ti ṣe hajj tàbí àtàbà yẹ pé àlèrán yẹn lọ hajj pé kí ládàá rẹ̀ máa bá wọn tí wọ́n bá ní àwẹ̀ ẹ̀jẹ̀ tí wọn wọ́n jẹ́jẹ́ àwẹ̀ kan tó jẹ́ pé bó bá jẹ́ àwẹ̀ ọ̀rọ̀ yẹn ní àlè bá wọn sàn torí kì í ṣe díútì ní wípé kí wọ́n sọ níta ṣì ní wípé nítorí bá jẹ́ ẹ̀ta rẹ̀ bá rẹ̀ tí ò fi lè gbà àwẹ̀ á san fídíà ní náà láṣẹ àlè ṣe fídíà yẹn fún fún fún wọn. lẹ́yìn eléyìí ètò tó wá pàtàkì ọmọ lóòkú kó gbọ́ ẹ̀sìn yìí kó máa ṣẹ̀sìn torí ara ṣe òbí tó lọ náà ni ọmọ lóòkú tó bá ti gbẹ́sìn yìí ti ń ṣe dáadáa iṣẹ́ òbí rẹ̀ kò tí ì dínkù kò tí ì tán yóò ì máa gbalada òjíṣẹ́ lábẹ́ àtúnṣe àti sọ yìí pé ẹlòmíì lọ́rùn tí ó bá ládà ẹ̀ tí ó bá pọ̀ ẹ́ pé àwọn ah, náà bá ń bo mo ti kólé wọn ní látara istik fún àtọmọ rẹ̀ ń ṣe fún ọ lẹ́yìn rẹ̀ ni ọmọ tí ọ̀yẹ́jú kò lè rántí istik fún àríkóbi rẹ̀ bẹ́ẹ̀ àdúrà ti ṣe fún fún òbí tó ti lọ ah, Allah subhanahu wa ta'ala yìí pé. والذين جاءوا من بعده يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجل في قلوبنا غلا للذين آمنوا so àwọn tí wọ́n ká máa ṣàdúrà fún òkú wa àlọsísù dáadáa abẹ́lẹ́ wọn bá fún àwọn òbí méjèèjì nǹkan kan báwọn àwọn muminina wal muminat wal muslimina wal muslimat ala hayai minhum wal amwat abadako dábàndárí ti lágbájá bàdà gbogbo wọn yìí wọ́n wà nínú súnà a ṣe dáadáa kan maybe a fìdí àwọn èèyàn a send oúnjẹ sí wọn with the intention wípé dáadáa tí a ṣe dáadáa rẹ̀ kọ́lọ́wọ́n bá máa bá mú bá òbí wa báyìí àwọn gbalada pa àṣírírí lẹ́yìn wọn àwọn náà gbalada dáadáa tá à ń ṣe láti ṣe kí ni láti fi sun orí wọn gbogbo àwọn eléyìí ó ó jẹ́ tí ọmọ lóòkú sì lè ṣe lẹ́yìn àwọn òbí rẹ̀ kì í ṣe yí pé káwa sọ pé jọ kan jọ kan ogójì ọjọ́ kan káwa kó àwọn èèyàn jọ wípé wọ́n ń ṣe fìdá gbólóhùn fìdá kò sí nínú wọn kò sínú ẹ̀sìn Islam ìríra padà ìríra padà nínú kíni báwọn ẹlẹ́sìn mi ni wọ́n ibẹ̀ ni wọ́n ti lọ yá ipe tàbá ṣe la ilaha illallah bíi pé ká lálà ẹnìkan ló ń lálà òbí òun ó wà nínú ipò kan tí ọ̀wà òkè òun lẹ́gbàá tí òun lálà yẹn òun lẹ́yìn rẹ̀ òun wá bẹ̀rẹ̀ sí sàdúà àdúà òun ni òun ṣe la ilaha seventy thousand òun ṣe kíní kan fifty thousand òun yẹn òun rí níbi tó dáa ipò tó dáa ó but òjíṣẹ́ náà fi kọ́ wa dóbi kọ́ wa níbi kásàdúrà fún àlèṣe sàrà àlèṣe sàrà àlèṣe dáadáa fún sun orí ni ni wọ́n ti ní wọ́n kọ́ mọ́ṣáláṣí bẹ́ẹ̀ bó náà ti ní di skul bó ní náà ti ní di kànga ìbò ní náà ti gbogbo àwọn ọrùn kan báwọn ìbò àwọn wo ni wọ́n ní di ilé àwọn ọmọ wo ni wọ́n ní di sponsorship fún lè kéwú tàbí fún skul you know wọ́n á gbó kalẹ̀ báwọn pé ládá tí ọlọ́run ọba ọba kọ́ àwọn lórí rẹ̀ kọ́mọdé ọba àwọn òbí òun gbogbo àwọn nǹkan yìí kí àwọn káwá kóra jọ pọ̀ wọ́n á ṣe láéláé sáré tàbí ká máa bẹ̀yẹn lọ́wọ́ ẹ̀ka Quran gbogbo kìí ṣe nǹkan tí àwọn ẹni rẹ̀ ṣe láti fi ṣàdúrà fún òkú àwọn tí wọ́n kọjá lọ so a gbọ́dọ̀ ṣọ́ra fún gbogbo àwọn kaba. náà ẹgbẹ́ kún lọ sọ̀rọ̀ sọ̀rọ̀ náà. ìbéèrè tèmi ni pé ń bèbèrè pé ṣé ẹ̀rí wà fún kí o máa ṣe abíṣọ lẹ́ẹ̀kan instead of three times ìdá orí wà àbí kò sómi. Ah, ẹ̀rí wà fún tó bá jẹ́ wípé ara rẹ̀ mọ́ ẹ̀ka tó ṣe yẹn ó kárí gbogbo ibi tí a fẹ́ fọ̀ ẹ̀rí wà fún ṣùgbọ́n tó bá jẹ́ pé ó fọ̀ lẹ́ẹ̀mẹ́ta gan tí omi yẹn ò kárí ibi tá a fẹ́ fọ̀ kò tí ì rẹ̀ ẹ̀kan gan ṣe so ẹ̀ẹ̀kan tá a mí ni wípé ó ti kọ́ba gbogbo bíi tí ó yẹ kókó bà ọkọ bọ̀wọ́ títí dé ìgúnpá ó bọ́jú gbogbo orí mú ibi ojú ètè dáadáa àti ìsàlẹ̀ ètè gbogbo wọ̀nyí ọkọ bà rẹ̀ ẹsẹ̀ sì wẹ̀ ọ ṣọ́ra kí omi mọ́sá ìkan gìgísẹ̀ tọ́lójìṣẹ́ lásán sílá ni wọ́n ìlú nílẹ̀ ọkọ̀ mi nàá. ibi tí omi ọ̀bá kàn ní gígí fẹ̀ iná ni ọlọ́run bó fi jó bẹ́ẹ̀ ọ̀yà tó gbogbo bẹ̀ àti bí àtẹlẹsẹ̀ inú inú àtẹlẹsẹ̀ yẹn ká gbogbo bẹ̀ gbogbo eléyìí ọjà ní ti agbọ́dọ̀ ṣe. bá yẹ ó soso ó wá àti máa ṣàtúnṣe ẹlẹ́mẹ̀ta lẹ́mẹ̀ta wá ní pé tí èèyàn bá fẹ́ bímọ tí ọba wà lébọ̀ ní pé kí ọkọ̀ kọ sóràtù kí ọkọ̀ kọ pépà tí ọba tí ti wà lébọ̀ ní pé kí ọ máa rùn mọ́wọ́ kí ọ máa rùn mọ́wọ́. kí èèyàn máa kí máa mọ́wọ́. mò ń ni. èmi ok. tí ó wà ní tó o máa ti ń lébọ̀ ni pé màkà àwọn àtàwọn eh, àwọn àyà pé kọ́lọ́hún ọba ó fi rọrùn sọ́tìlẹ̀ class màrìzọ́tà kọ́lọ́hún ó ṣe ní rọrùn gbogbo àwọn tí wọ́n bá dẹ̀ wà nítòsí náà tí wọ́n bá mọ̀ yìí pé ó ọmọ ìyá wà nílé bọ̀ wọ́n lè gbé náà fúlàró pé torí òun lè ó lè má rọrùn lọ́rùn láti ṣe yẹn gbà yẹn ó tún máa ń rọrùn kọ́kọ́ rẹ̀ súnmọ́ tọ́kọ rẹ̀ bá súnmọ́ ó tún máa ń jẹ́ kó tètè rọrùn.

èyàn ọ̀kan iri rún anything maka kéèyàn sọ pé òun ṣe Na. náà. sáàmà lè. wà á bá jẹ́ èèyàn tó máa ń ṣe rental uh, service. bẹ́ẹ̀ni. so ó wá máa tó máa wá rent nǹkan á kàn rent tó lẹ́tà á wá rí pé bóyá kọ́ máa nǹkan gbégbé lórí télọ̀ tọ́mọ̀ yìí pé onye líle tọ́dẹ̀ àwọn aṣọ òhòhò fún yọjẹ́ àwọn ẹjọ́ ọlọ́ọ̀la taxi driver onímọ́tò ni wọ́lá halal ní gbogbo sẹ́yìn ọwọ́ abá wọn fi kó ọtí yọjẹ́ àwọn ọlọ́ọ̀la ọlọ́kadà ni tàbí onímọ̀lúwa ọwọ́ akó àwọn obìnrin àtọkùnrin pọ̀ mọ́ra wọn lẹ́gbẹ̀ẹ́ wọn ń kó tí a tiẹ̀ sọ́tọ̀ kọ́ mọ̀ ìgbé rárá islam ọ̀sọ́ yìí kíkà sí pé ó yọ jẹ́ àwọn ẹ̀jẹ̀ ọ̀nà ọba torí pé kí ni ntọ́lọ́wọ́n ọba sọ ní pé ta'awanu ala al-birri wat-taqwa wala ta'awanu ala al-ithmi wal ẹ fọwọ́sowọ́pọ̀ lórí dáadáa àti páyọ̀ ọlọ́wọ́n ọba ẹ má fọwọ́sowọ́pọ̀ lórí ìbàjẹ́ àti ìsàyàkókò nàkísọ́fin ọlọ́wọ́n ọba. so ka mọ̀ wụ wo wo bọ́ọ̀ si ibika nà kàkà sí ibì kan mẹ́rin yòókù ó ń tọ́ka tí a bá ṣègbésẹ̀ nínú tó wà láwọ̀ wa pẹ̀lú àníyàn àti rẹ ọlọ́run ọba kò ní ní ṣíkéèjì kò dẹ̀ ní so ló fi jẹ́ pé àwa gan fún àwọn ẹlẹ́sìn. ẹ jọ ṣé èèyàn lè tọrọ ọmọ pẹ̀lú fóònù. bóyá ẹ ṣe kí ni. tọrọ ọmọbìnrin bóyá èèyàn fẹ́ gbé níyàwó ṣùgbọ́n bó bí ẹ̀ bó bí ẹ̀ wá wà lọ́wọ́. ara rẹ̀ tara rẹ̀ èèyàn tọrọ ọmọkùnrin. ọmọbìnrin àgbà. ok. pẹ̀lú fóònù bóyá òbí ẹ̀ wà kánú èèyàn wà lẹ́kọ̀ọ́ wá sọ pé òbí òkúta gbàǹkan kan pé bóyá ó lè aláwọ̀ pé kẹ́ bá ń sọ̀rọ̀ lórí fún wọn ní ọjà tẹkinọ́lọ́jì bóyá. ta ni wọ́n fẹ́ ta ni wọ́n fẹ́ bá sọ̀rọ̀. bàbá ọmọbìnrin tó fẹ́ fẹ́. tó bá tó bá bàbá àwọn tó bá yẹ kí bàbá tó gbé fún yìí ni yọ tí wọ́n bá tọrọ báwọn òun wà lẹ́kọ̀ọ́ àbí tó bá mọ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ tí wọ́n jẹ́ ní ire yóò sọ pé kí wọ́n máa ń ṣèwádìí lórí ọmọkùnrin yẹn irú èèyàn lórí tó ṣe fọmọ fún tí ẹ lè fún lọ́rùn tí wọ́n bá ṣe gbogbo ìwádìí àwọn wo lè yan rẹ̀ ibi tá à ń ti ń kọ́ tá à ń ti ń ṣọ̀rẹ́ náà láti máa kọ́ àmọ́ fààyè tí ọba fẹ́ orí wa fẹ́ dà o àwọn wo ni okùn tí ń bẹ nídìí abẹ́rẹ́ rẹ̀ tó jẹ́ pé wọ́n lè ṣe sáì fún ìgbà mi ò lè mọ́jọ bí ó lè jẹ́ àwọn àtà rẹ̀ ó lè jẹ́ àwọn ọ̀rẹ́ rẹ̀ gbà mí ìgbà mi ò lè jẹ́ ó lè jẹ́ ọmọ ẹni tó tẹ̀ kéré sí lọ́jọ́ orí ọmọ ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ jẹ́ pé ah bàbá nǹkan yìí kò yẹ kó rí báyìí ah ó ti gbọ́ adẹ adẹ ti yìí ọlọ́run ọba ó máa ń fi sí inú àwùjọ báyìí kéèyàn wá di gbogbo ilé ah, ó dáhùn wá sí ṣòkòtò rẹ̀ ń fò ó ń ṣe ara rẹ̀ ni but kì í tán ó kú akhlaq bó ni àmánà rẹ̀ bó ni sídìkù rẹ̀ torí ìfọmọfúnyàn ó nídìí nǹkan méjì kó wá wọlé amánà ẹni tó jẹ́ wípé ó ní akíkanjú ó dẹ̀ ní trust trust ni wípé tí ó bá tiẹ̀ fẹ́ràn ọmọbìnrin yẹn mọ́ torí ìdí kan tàbí ìdí pàtàkì ìdí kan sékejì kò ní jàǹbá rẹ̀ lóyún fún lẹ́tọ̀ rẹ̀ ṣùgbọ́n tó bá fẹ́ràn rẹ̀ o yọ̀sẹ̀ kẹbàjẹ́ so nǹkan méjì nù ṣùgbọ́n tó bá jẹ́ wípé tó bá ti jákùn kò sẹ́ni tó lè mú so mọ́ kò dẹ̀ sẹ́ni tó lè bá sọ̀rọ̀ ah, dìbò olúgbélé lẹ́yìn ìránṣẹ́ kí ọ̀rá kí ọ̀rá pẹ̀ tó a ti gbọ́ àmọ́ a ti kí àwọn èèyàn lọ bẹ́ẹ̀ sẹ́yìn wọn sọ directly pé nu wọn ń bòdì lisan al-hal ìṣesí tó túmọ̀ sí ni pé àwọn bàbá yóò gbọ́ yìí ó dà bàmà ó di àbámà tí wọ́n ń lọ́ọ́ dìsìn ó bí mọ àwọn rẹpẹtẹ ṣùgbọ́n kò ṣe nǹkan ṣe change nǹkan kí ló jíṣẹ́ náà sọ́nà náà sọ tó o bá níyàwó burúkú tó o bá ní kí wọ́n sàrẹ́ bá ń sàdúà ó dì mọ́ ilé ìṣàrà rẹ̀ ọlọ́run ìgbàrú àdúrà báwọn ọ wà nínú àwọn mẹ́ta tó kò sí ẹni tó bá lọ́yìn ṣàdúrà wà lọ́wọ́ ọdún ẹ̀yìn nígbà ntòfin ọlọ́run bá mọ́tò kò tí ẹ̀ sọ orúkọ rẹ níbọn ìdílé tó bá ti jákù kò sí tí ò lè sọ kò sí tí ò lè sọ sí kò síbi tí ò ti lè sọ. wàá ní ẹ sábà máa ṣàdúrà àdúrà ò lọ́wọ́ gẹ́gẹ́ bọ́ sí. ṣùgbọ́n orúkọ ogun tí bàbá bá ti lè ṣe findings báyìí tí wọ́n lè get back sí tó wà kan tó wà òkè tó yọ wá fa ọmọ yẹn lé àwọn yẹn lọ́wọ́ kí wọ́n fún un àmánà àbíyí nàkàtúlọ̀. ìbéèrè tí mo tún fẹ́ bẹ́ẹ̀ ni pé tí èèyàn bá jẹ́ kí ètò àgbẹ̀ kó ṣe lẹ́yìn tó ń jẹ́ tó jẹ́ ketra náà. ẹ tó ṣe ń lè tó ayẹ pé ọ̀gá ẹ̀ ó máa ń gbaṣẹ́ tó yẹ pé bí a di birthday cake or wedding cake tó yẹ pé àwọn incident kan wà tó máa fi mọ èèyàn sí ènìyàn máa mú picture àwọn àwọn ọmọ èèyàn sí orí ẹ̀ tó náà lè máa lẹ́yìn sí mi àbí kó sọ́kọ́ gẹ̀ pé òun ò lè ṣe. kó tó tara bọ iṣẹ́ yẹn gan-an ìwọ rẹ̀ ìwọ àwọn èèwọ̀ tí mùsùlùmí ò gbọ́dọ̀ ṣe kó tètè mọ́ kéèkì títí ṣe haram but tó bá ti rí pé à ń lò lọ́nà tó jẹ́ pé islam ò lọ́wọ́ sí èèyàn ló kó sínú bídíà tí ó jẹ́ ìbàlájẹ́ burúkú fún yẹn ní gbangba ọjọ́ bíi nàìjíríà èyí tí èèyàn fẹ́ kọ́ ń bẹ̀ èèyàn láti ibi tí láti bẹ̀rẹ̀ láti mọ ẹnu poro sáwọn poro. Ah. tàbá ti fẹ́ roko nísìn tàbá fẹ́ roko a máa ń mọ àlà bí tá a fẹ́ eh, so la boundary láti boundary yìí n tẹ́mi fẹ́ kọ́ lẹ́dùn tí mo fẹ́ kọ́ mọ́ so that arrangement yóò ti wà agreement yóò ti wà because n tó iṣẹ́ tó lè kọ́ tó yẹ pé wà á dẹ̀ sanwó fún yìí eh, so gbogbo wọn yàn tí arrangement yìí wá bá ti wà láti pilẹ̀ kò ní í sí mọ́sùwàlà inshallah salamu aleykum waaleykum salamu aleykum ìkọ̀rọ̀ nípa asalaamu aleykum waaleykum salaam tula. question mi ni pé tí parents èèyàn bá ti kú ìyá àti bàbá wọn ti kú èèyàn wà ní kékeré so ìyá ìyá ló tọ́yàn dàgbà. bẹ́ẹ̀ni ìyá ìyá ìyá ìyá èèyàn. ìyá ìyá ìyá ni ìyá bàbá ìyá ni bàbá bàbá bàbá ni bàbá àyà bàbá ni. ẹ pẹ́sọ̀ wa ni pé fún ilé tí ìyá ìyá ìyá ni ṣé. àbúrò bàbá àbúrò bàbá lọ́kùnrin bàbá ni àbúrò bàbá lóbìnrin ìyá ni àbúrò ìyá lọ́kùnrin ìyá ni àbúrò ìyá lóbìnrin ìyá ni. gbogbo àwọn relation nídìí ìyá ìyá náà làwọn. náà nǹkan tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ ni pé ṣé ìwọ̀ tó wà fún ìyá lórí ọmọ ó ó máa wà fún ẹni yẹn lórí ìyá ìyá yẹn. pẹ̀lú ògùn ọlọ́run bá kódà tó bá kú ìyá ìyá yẹn ó jogún hmm. ah, pẹ̀lú ògùn ọlọ́run bá. so àwọn nǹkan tí ó yẹ tó gbọ́dọ̀ ṣe kú yẹn tó bá jọ kùnrin tó bá jìnnà ìyá yẹn tí kò ṣe kú ó máa jìyà wájú ọlọ́run bá. pẹ̀lú ògùn ọlọ́run bá ní lójú páálí. <laughs> Assalamu alaikum. Wa alaikum salaam lọ́wọ́. Ẹ jọ àtúnṣe sí òrùlé tí mi fẹ́ béèrè béèrè lórí. Fábà. Ẹ jẹ́ ká tẹ̀ ìṣá ẹ̀ àtàlẹ́ sáńpù. Bẹ́ẹ̀ni. A mọ̀ pé the first raka the first two rakat. Bẹ́ẹ̀ni. Ìyá ké Fatiha. Bẹ́ẹ̀ni. Adéke Súra lé lórí. Bẹ́ẹ̀ni. Why the last two rakat? Ah. Ó lé Fatiha lè yá ké. Ta ló sọ bẹ́ẹ̀? bọ́n ṣe lẹ́yìn àyọ̀ sẹ́yìn náà ṣe kó a. rárá àpẹẹrẹ òjíṣẹ́ ọ̀sán méjì àkọ́kọ́ ó lẹ́yìn fatia ó ké súrà tó gùn rákà méjì èkejì wọ́n wá rí i pé ó gùn pọ̀ ní ìdajì súrà méjì. àmì rákà méjì ìtàkùkọ́ tó ń fi túmọ̀ sí pé kò sí tàbí ṣùgbọ́n bẹ́ẹ̀ ó ké súrà lẹ́yìn fatia ṣùgbọ́n oògùn tó tàwọn méjèèjì ìtàkùkọ́ ni. the last month of that year the third and the fourth saga pẹ̀lú gbọ́lá ọ̀bà. good so ìbéèrè wa ń lọ ni wípé káríyẹ̀wá jẹun ó bá rákà méjì. bẹ́ẹ̀ ni ọba for example ngbà tí yóò fi tí wọ́n tó fi bọnu mọ́ṣáláṣí fún ìṣá yìí wọ́n ti kíráka méjì wọ́n ti kíráka méjì ọwọ́ abáraka méjì gbẹ̀yìn. bẹ́ẹ̀ni sá tó so bó ni ó ṣe wá san. ìṣe ìṣe sọ ó ti tó wá máa san. bó ni ó ṣe san. ok. bó ni ó ṣe san ni wípé méjì àkọ́kọ́ tó bá yẹn méjì tó bá yẹn méjì gbẹ̀yìn tìmáàmù ni but méjì àkọ́kọ́ tiẹ̀ nìyẹn. náà so ti yé báyìí nìsín. náà méjì tí ó wà kí lẹ́yìn rẹ̀ yóò jẹ́ ṣókíṣókí bí ìgbà tó jẹ́ pé ó ń kí rákà méjì gbẹ̀yìn lẹ́yìn mọ́. pé kò ní fi súrà kún. yóò fi súrà kún bọ̀ kò ní kù tó méjì ìtàkùnkùn. ẹ ẹ ló rọ iná ètò tó yẹ kí n béèrè ìbéèrè. kò ní fi súrà kún bẹ́ẹ̀ kò ní fi súra kù. kò ní fi ibi tí bèrè mi lọ nìyẹn. yóò lọ sọ ẹ tọ́wọ́ má jẹ sálẹ̀ zuru zuru zuru sálẹ̀ mẹ́rẹ̀ ni azu mẹ́rẹ̀ ni. ìṣá ni n sọ. ìṣá ok tó bá pẹ̀lú ìmáàmù yẹn. Ah, méjì gbẹ̀yìn ti máàmù ni but méjì àkọ́kọ́ tiẹ̀ ni. torí pé ó tẹ̀lé ìmáàmù lẹ́yìn ló fi tẹ̀lé gbogbo bí ìmáàmù ṣe kì í so méjì ìgbẹ̀yìn tiẹ̀ tí ó wà á kí bẹ́yìn náà ṣe kí méjì ìgbẹ̀yìn ìṣá ìní ó ṣe kì í yóò kì í gẹ́gẹ́ ni. alhamdulilayi bí ìbéèrè mi lọ náà nìyẹn. náà nítorí bẹ́ẹ̀ náà ẹ mú wá rí pé nígbà tí mo ti gbọ́ yẹ from upstairs. Um, táwọn èèyàn bá ń kí ló má jẹun. bẹ́ẹ̀ tó máa máa kí di last raka pẹ̀lú sáwọn tó ń kéke ní ẹ̀ sí òkè. kò yé wọn ni kò yé wọn. good another question ni pé kí ni ẹ bá bá raka raka kan. ti magrib. no ishai. okay. na a ti gbọ́ àgbọ̀ yín pé méjì ẹlẹ́ẹ̀kejì ẹ méjì di last yẹn ni a kí sálẹ̀ ó lè má fi. tọ́ba bá ẹyọ kan ní ishai. yóò kí ọ̀kan sókè yóò fi kún ó di méjì kì yọ́ṣà ìtẹ̀ṣẹ́wò kò ní sálámà yóò wá wá yóò wá túnú méjì míì wá yóò kì í jẹ́jẹ́ yóò ṣe wá jókòó yóò ṣe tẹ̀ṣẹ́wò yóò wá sálámà. alhamdulilayi ìbéèrè kejì nípa àwọn tẹ́ sọ ní àìsàn ìṣà wípé kò dáa kí èmi kọ́ mo kọ́ ilé ìtumọ̀ wípé kò dáa kí ọkùnrin máa sọ ohun tó ṣẹlẹ̀ láàrin bẹ́ẹ̀ni lọ́dà haramu instant ló fẹ́ ṣẹlẹ̀ ó pé àwọn brother brother àti sister kan on wed bẹ́ẹ̀ni so wọ́n ti ń bára wọn gbé so brother wa ń sọ fún brother kejì pé òun máa ń discover àkótó ń bá ti súnmọ́ ìyàwó òun inú òkè ń dùn brother wa bèrè lọ́wọ́ pé ah, báwo ló ṣe máa ń ṣe ó ní tó ṣẹlẹ̀ ní pé ìgbà bẹ́ẹ̀ táwọn bá jọ ń ṣeré kúlókùn ṣe máa gun orí ẹ̀ ara wọn ti máa ń wálẹ̀. ọ̀tún bá jí pé àwọn ṣe ẹ̀ṣẹ̀ agun orí ẹ̀ kó tó ṣe kó wọn ṣe jú ara wọn ti ń wálẹ̀. so my telling brother sọ́ọ̀ṣì ṣe yìí sí kò ti kọ̀míìtì ọ̀rọ̀ tẹ̀ sọ́lẹ̀. rárá kọ̀ọ̀kan mọ̀ọ́rọ̀ gbé kalẹ̀ kọ̀mọ̀ọ́rọ̀ gbé kalẹ̀ òun ní ntọ́sẹ̀lẹ̀ ni wípé ìmọ̀ olè tàbí ní tí àwọn iléèbó tí wọ́n ń pè ní erectile dysfunction èyí ò ní wípé ìdìde ọmọkùnrin rẹ̀ kìí pẹ́ ní pípẹ́ tí ó fi ṣiṣẹ́ tó yẹ kó ṣe kó tó sinmi sódì ìwà ìrìn àgbẹ̀ gbogbo nǹkan tí máa ń ṣiṣẹ́ yóò sinmi but iṣẹ́ tó ń mú yẹ kó ṣe kò tí ì ríṣẹ́ ṣe tó fi sinmi èyí ò ní wípé okun rẹ̀ ọ̀pẹ́ sóti yé báyìí nìsín á àgbo ní òmù kọ́lọ̀ bá bọ̀ àìsà tàbí àbújá fà kọ́lọ̀ bá bọ̀ àìsà tàbí àbújá fà inṣàlá tọ́ba ti lọ àgbo inṣàlá kiri ara ó pè padà eh, tàbí kọjọ́ ọmọbìnrin eh, inú máa ń tọ́ba fẹ́ rí àlejò rẹ̀ tàbí oríṣiríṣi bá inṣàlá kiri ọlọ́run torí àmú tí inú gbádùn ta ní tó jẹ́ responsibility wa òun náà ní bá ti súnmọ́ àwọn ìyàwó wa tí obìnrin kìí sùn nìkan nínú rẹ̀ ò dùn inú ọmọbìnrin yẹn náà ó dùn sóti yé báyìí lẹ́sìn torí àìdùnnú tiẹ̀ kékeré ní lẹ́gbẹ̀ẹ́ tọmọbìnrin torí kò sí nkankan kò sí nkankan pẹ̀lú ọmọbìnrin yẹn ọkọ ọmọbìnrin sínú àdáwò ni sóti yé báyìí lẹ́sìn torí wọ́n ṣeré wọ́n ń ṣeré ó ti jí ọmọbìnrin lẹ́tọ̀ọ́ àbí bẹ́ẹ̀ kọ́ tọ̀ òun tiẹ̀ wá òun dámẹ́ra ṣùgbọ́n ọmọbìnrin ò tiẹ̀ lọ́ọ̀bì kankan so di yẹn báyìí nìyí so àdánwò ló kọ́ ọmọ ọlọ́mọ sí ó lè di nǹkan mi yóò ó lè ntí ó di ètò kéré jù nínú ntí ó dà ó ní frustration tọ́ba rẹ̀ ń ṣe àbáwọn tànáfọ̀ ìmàlérẹ̀ ẹni sáńtìrà ni kò ní í òní ní ṣe bẹ́ẹ̀ sí bẹ́ẹ̀ mà so a sísọ tí ń sọ fún ẹni tó ń sọ fún ọfẹ wáwó sàn ni ó lè jẹ́ pé ẹnìyẹn gan òun gan ó kù síbẹ̀ sotí yé báyìí nìyí kìí ṣe gbogbo yẹn ni pé tó bá ti sálámà tẹ́lẹ̀ tó lè gbé kàámà lẹ́kìí lẹ́kíákíá kìí ṣe gbogbo yẹn but ọyẹ kórì bẹ́ẹ̀ òjíṣẹ́ náà ó fà yìí rẹ̀ lẹ́ ó kọ àwọn sàábé dáadáa ọ wá nu tíbù tó jẹ gbogbo ntí ara ó fi máa pé gbogbo gbà tó fi ní jẹ́ wípé tamurege ní ọmọ sí bí ewé bí nǹkan kan oríṣiríṣi nǹkan kan torí wípé ìfún àwọn gan ládùn látara àbáṣepọ̀. ẹ̀tọ́ wọn ni tọkọ gbọ́dọ̀ fún wọn tó yẹ pé tí ọba fún ọ ti jàǹbá ara wà òdodo ọ̀rọ̀ nìyẹn so that ìṣá ẹ kórè àbọ̀ àìsàn àti àwùjá fà ẹ̀ṣà àlàkẹ́. Assalamu alaikum. Wa alaikum assalam tó lọ́wọ́ kan. Tí a bá kí òjò mọ̀ lẹ́yìn imam. Náà. Tí imam wa dé àyè tí dárúkọ àmì sọ̀rọ̀ sọ̀rọ̀. Sọ̀rọ̀ sọ̀rọ̀. Ṣé ó lẹ́tọ̀ọ́ fún wa láti sọ pé sọ́ọ́ bá wa táàbà ṣe ká ṣe jẹ́jẹ́ kì í ti ká gbé pariwo nínú subahana tala wa alhamdulilah wa aleykum salaam tala wa kan. tí òbí yàn bá jẹ́ ẹni tó ń ṣe ẹni tó ń borí. tó ń ṣe. tó jẹ́ pé kò kí ń borí èèyàn jẹ́ jẹ́ télò. kì í ṣe kí ni. kò kí ń borí tó jẹ́ pé oníhòòhò. bẹ́ẹ̀ kò ń borí. ìró náà ti wẹ̀ kó balẹ̀ dáadáa kó má jẹ́ sófin gbogbo bó ṣe máa ṣe nìyẹn tí. ara léèyàn tó jẹ́ tó fún yìí. ó wá ní ṣíṣe ṣe. bíi pé wọ́n fẹ́ dáná. ṣé yàn lè lọ jọ ìwọ̀n tó ṣe pé yàn bá wọn jókòó sí ìranù wọn tó ń ṣe yìí. iná kí ni wọ́n fẹ́ dá. wọ́n fẹ́ dáná bí àwọn fẹ́ ṣèkómọ. ìyẹn ń ṣèlànà. ní ara ilé. ìyẹn ń ṣèlànà. ok. èèyàn lè bá wọn dáná sáàlẹ́kù. èèyàn kan ní ijó àyàn ní ìjókòó pẹ̀lú wọn bọ̀dé yẹn lè bá wọn dáná méjì àwọn tí wọ́n fẹ́ fọ̀ ó gbà á ó gbé lọ bá lọ́sọ̀ àtà ó gbé lọ sọ́dọ̀ tiẹ̀ ọlọ́ bá wọn yanjú rẹ̀ àwọn ipa tẹ́ lè kó gẹ́gẹ́ bí alábàgbé tí ò ní jẹ́ ìkópa tí ó yàpa sí òfin ọlọ́run ọba àjọṣepọ̀ ni tọ́jú pé ó lé wákìlì pé látara yẹn gan ní oṣù fàtí wọ́n fi wá sí ní wọ́n ti tẹ̀sí. Salaamaleykum. Wa aleykum salaam wa Please, I want to ask for um, during ablution. Yes. Is it allowed for somebody to be discussing during ablution or after sal uh, um, Salamon? You can discuss during ablution, but the discussion should be uh, uh, useful discussions, not uh, vain talks. Ah, okay. Yes. Then what about the response to Solomon? Well, the response to salam, you, you answer. When one says salam alaikum and you are performing ablution, you say wa alaikum salam. Even when you are in salat, mm. if anyone says salam alaikum to you and you are in salat, the only thing you cannot do is to answer in words but you answer in demonstration. demonstration. You, you put your hand up to that direction or you just raise your hand up to show that you are answering the taslim. Before that, the companions of the Prophet ﷺ used to answer taslim when they are doing salat, when they are observing their salat because answering taslim is compulsory. So, but later Allah subhanahu wa ta'ala enjoined them to do that only in demonstration. When you are praying and somebody, someone says, Assalamu alaikum, you just demonstrate like this. You try to gesture the person who has the, done the taslim to make him know that uh, you are doing, you are in salat. Because the Prophet said that, uh, in the salat, definitely uh, in Salat service that is uh, being busy. Uh, one who is observing Salat is very busy. Now, wow. so since you can do that in Salat by Ishara, and there is nothing that forbids you from doing that when you are performing ablution, definitely it is permissible. Now, is that clear? Assalamu alaikum. Wa alaikum salam. Question mi ni a máa sọ pé tí ọba dé níjọ́ friday jùmọ̀ sí ni pé so tí àwọn èèyàn bá sára mọ́ fún yàn ni pé tí òun máa ń bá ti bẹ̀rẹ̀ ọ̀ṣùgbà pé so kí àwọn máa dáhùn sára mọ́ bọ̀ tí mọ́mú wa bá dákọ̀ professor sára ṣé èèyàn lè dáhùn àbí kí òun dáhùn sí ni àbí kí òun má dáhùn. yóò dáhùn sí ní ọkàn rẹ̀. ká yóò dáhùn sí ní ọkàn rẹ̀. náà náà. fáwọn kan sọ̀rọ̀. fáwọn kan sọ̀rọ̀ bóyá májú bàtíṣà wà balójú ọ̀nà. bẹ́ẹ̀ni kókè. ó wá délé. bó ṣe lè ṣe wà fún ọ̀bẹ wọn lè délé. ok eléeṣẹ́ yẹn ni. àwọn ètò ìṣẹ̀lẹ̀ ètò ìta sọlẹ̀ náà. ṣé wàá rà á fẹ́ kí àfa ta ẹ̀. kó má délé kó tó kí májú bàtíṣà yẹn rẹ̀ gbogbo bó bá ṣe lè kí lójú ọ̀nà yẹn kó kí bẹ́ẹ̀ tó bá yẹ pé inú mọ́tò ni tó bá yẹ pé lórí ọ̀kadà ni ó rẹ̀ ìbẹ̀rẹ̀ yìí ẹ pàṣẹ pàṣẹ gbẹ̀kan tí bá ṣe lórí ọ̀kadà wáyé pé kí inú mọ́tò ni gbogbo wọn bá ṣe rọrùn sí nínú mọ́tò yẹn kó kí bẹ́ẹ̀ tí ò bá lálùwàlá eruku tó bá wà nínú mọ́tò kó fi ṣe tẹ̀ ẹ́ mọ̀ kó kí kó fi kí inú mọ́gìrìbà ti ṣáì rẹ̀ torí kọ̀ mọ̀ kó wọn ó délé ṣùgbọ́n tó bá wá gọ̀ tó mú mẹ́kọ̀ọ́ tí ìṣẹ́ tó lágbòye ó wá délé náà. bọ́ọ̀lù àti sọ́wọ́n á ti ní kọ́ńtì ni àbọ̀ máa ti pé méjèèjì mọ́gírìbù ò ní kọ́sùn náà wọlé ń so ti yé báyìí nìsín ìṣá iyì rẹ̀ yóò ti pè torí àsìkò ìṣá yóò ti lọ ó ti sàrà àtọ́ náà ọba fún ó ti sọ ó ti kọ́. alhamdulillah نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا له من يهده الله فلا مضل له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 وشر الأمور مودثاتها وكل محدثة بدعة وكل بدعة الدلالة وكل الضلالة في النار نعوذ بالله من ذلك اللهم صل على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما صليت على آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم إنك حميد مجيد ما بعد السلام عليكم ورحمة الله وبركاته àfi ẹpẹ́ fún ọba ẹlẹ́dàá Allah subhanahu wa ta'ala ọba tí ó tún kọ ìjókòó wa ní àárọ̀ yìí lórí bí a ṣe fi àgbọ́yé tírà rẹ̀ àti bí òjíṣẹ́ sallallahu alaihi wasallam ṣe lòó lórí bí àwọn ẹni síwájú tí ọlọ́run ọba yọ́nú sí àwọn ẹni àkọ́kọ́ bí wọ́n ṣe gbọ́ yìí láti fi tàmálẹ̀ sí ìgbésí ayé wa torí bí ọlọ́run ọba ṣe yọ́nú sí àwọn ẹni àkọ́kọ́ yìí tí ọlọ́run ọba sọ yìí pé radiyallahu anhum wa radu an ọlọ́run ọba yọ́nú sí wọn àwọn náà dẹ̀ yọ́nú sí ti ọba dẹ̀dẹ̀ Allah subhanahu wa ta'ala ó dẹ̀ ti pèsè ilẹ̀ fún wọn alìjẹ́nà yìí nìdẹ̀ra tajiri min tati tajiri tata lanàr tí ó jẹ́ pé odò ń sàn ní abẹ́rẹ́ afẹ́jọ wọn lórí báyìí gẹ́gẹ́ bí Allah subhanahu wa ta'ala sọ pé asabiquna àwọn eléyìí ni asabiquna al-awwalun àwọn ẹni àkọ́kọ́ min al-muhajirin wal-ansar nínú àwọn tí wọ́n bá òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam tí wọ́n bá ṣe ìjìlá sí Madina àtàwọn tí wọ́n gbà lálejò tí wọ́n gbá ìmọ́lẹ̀ bá dẹ́dà ní àlejò ọlọ́run bá ní walladhina ittabi'uhum bi ihsan àtàwọn tí wọ́n tẹ̀lé wọn lójú ti dáadáa kọ́lọ́run bá mọ́sá sí wa lọ́kàn náà torí wípé ìdákejì rẹ̀ yìí ṣe ń tọ́lọ́run fọmọ ẹ̀dẹ́ Allah subhanahu wa ta'ala ṣe ìkìlọ̀ lórí eléyìí wípé ومن يشاقق الرسول ẹni tó bá yapa sí tí òjíṣẹ́ náà muhammad sallallahu alaihi wa sallam gbé wa min ba'di ma tabayyana lahu al-huda lẹ́yìn ìgbà tí ìtọ́sọ́nà tí ó hàn kìtìkìtì síta wa yattabi ghayra sabili mu'minin ọlọ́run ọba òfin máa níbi wípé ó yapa sí tí ọlọ́run ọba fi ọmọ òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wa sallam ó ní wọ́n tẹ́bi rẹ́rẹ́ sẹ́bílẹ̀ mọ́mìn ó wá tẹ̀lé ìlànà tó yapa sí táwọn ẹni àkọ́kọ́ yìí àwọn ẹni rè tó yapa sí àgbọ́yé tiwọn. Allah subhanahu wa ta'ala ni gbogbo ntọ́ba gbé wá tó yapa sí tiwọn yìí á dáadáa àtúbọ̀tán rẹ̀ ò dẹ̀ ní gúnlẹ̀ síbòmí ju inú náà lọ kọ́lọ́mọ ọ̀yà ọ̀yà bẹ́ẹ̀ àbẹ̀wò adẹ́dà ìrọ̀rí wa ìsọ̀rọ̀ sí wa ati ìṣe sí wa sí ọba adẹ́dà sí ọmọlàkejì àti sí ara wa kọ́ má jẹ́ kó yapa sí ìṣesí àwọn ẹni àkọ́kọ́ yìí kó jẹ́ kó jò tiwọn kí ọlọ́run ọba kọ́ wá gbalẹ́sìn fún wa kọ́ má dàlú aláyà ní gbangba ìjọ ìgbìndẹ̀ nìkíyàwó kó jẹ́ ká bá níbi tó lérè gẹ́gẹ́ bí ìṣesí wa yọmọl ahad tó bá ti jẹ́ ìgbẹ̀yìn oṣù àwọn ìbéèrè kọ̀ọ̀kan kọ̀ọ̀kan tó jẹ́ yọ a ṣe ìgbìyànjú láti ṣe àlàyé lórí rẹ̀. <clears throat> látara tá a gbọ́ lẹ́nu àwọn onímọ̀ àwọn afáwọ̀ ọ̀rọ̀ hadith kan ó ń pẹ́ndì sílẹ̀ but inshallah al-karim tá bá ti tẹ̀bi amúlò bil ma'ruf àtúrà ẹ̀ láti fẹ́ lójú àgbàgbé lórí rẹ̀ kọ́mọ́dà bíi pé a fi àìmọ̀ orí hàn nínú ọlá ọlọ́run àti ìkẹrẹ ọlọ́run ọba ṣe àlékún fún ọmọ yìí láti ara wa ní àárọ̀ àná alhamdulillah ọgọgọ fẹ́ mú ìdẹ̀rù bà wá ṣùgbọ́n nínú àìsàn àìwo yín lórí bíbẹ ọlọ́run ọba ọlọ́run ọba ṣe ní ìrọ̀rùn a ní ọjọ́ ti pẹ́ lórí ìyá ọmọ kò àfi kí kọ́la iṣẹ́ abẹ lọ nínú ẹ̀kọ́ ìmọ̀ ìṣègùn ìṣègùn òyìnbó wàláhì wọn rí wí هذا هو الحق المر الذي لا tọ́ ṣùgbọ́n kìí ṣe èyí ò ní ọ̀nà máa ń gbà ń gbogbo gbà iná máa ń jó ń tà mà ní súnà iná náà ní wípé kó jó èèyàn ṣùgbọ́n gbà tí ọlọ́run bá fẹ́ gbé àgbàyanu rẹ̀ yọ ó ní kó di títútù bí èsì fún bàbá ńlá wa bàbá àgbàgbọ́ nabi Ibrahim alayhi salatu salam ó ti ń súnmọ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n ìbẹ̀rù kọ́mọ́rì bẹ́ẹ̀ kánà ìdá hazaba wíṣẹ́ sọ́lá tí nǹkan bá ti dé sí i ọ̀gá sallallahu alayhi wa sallam irun náà ni máa kí tí a fi ń kọ́ra wa náà ni kí ọlọ́run ọba kọ́ máa jẹ kó jẹ́ tẹ̀lé alhamdulillah gbà tí eléyìí ṣẹlẹ̀ tá a dẹ̀ nítọ̀ a ní nǹkan méjì ju òun náà lọ ó fi hàn wípé bẹ́ẹ̀ ni a ní nǹkan ní ju òun náà lọ gbà tí ìrún parí pẹ̀lú gbogbo àwọn àdúrà tẹ́yìn náà ṣe lẹ́yìn agbúrò ayọ̀ ní nǹkan bí aago mọ́kànlá ní àná pé abímọ àbí ọmọbìnrin yorùbá ní ọmọbìnrin làǹtìlàǹtì.

فودنا الأمور إلى الله سبحانه وتعالى basiru بصير kọ́lá mo ṣe gbogbo ẹni rọrùn ẹ máa yẹ kó lórí àdúrà yìí àti sùjúdù yìí kọ́lá mo bá gbogbo bó bá ṣe bàjẹ́ tó kọ́lá mo bá tẹ̀ ẹ́ bẹ́ẹ̀ kọ́lá mo máa lè àbá ẹ̀dá kankan òun náà ní kọ́ máa jẹ́ ọba tí a lè máa sábà ní gbogbo gbà inshallah ṣókí nípa yẹn nù náà yà bá mariam mada indek mina suwal. jazakumullahu khairan. ami wa yakum. assalamu alaykum. ami wa yakum. assalamu alaykum wa rahmatulah. wa alaykum salaam wa rahmatulah. ìbéèrè àkọ́kọ́ níbi sá ó ní ẹnìkan bèrè pé tí ajá bá fi ara kàn ní aṣọ ṣé a lè fi aṣọ náà kí n tí ẹran bá pa tájá bá pẹran fún wa ṣáà lè jẹun náà. inshallah tájà bá fara kàyàn lásán àlè àlèfàṣọ náà kí wọn kó sí ti ẹni tó bá tẹnu bọ igbá omi ni wọn ní ká fọ lẹ́ẹ̀mejì bọ tó bá fara nù wá èyí omi ni wípé bóyá ẹ̀gbin bẹ lára rẹ. ìdọ́kùn wà sẹ́yìn. ìdọ́kùn wà sẹ́yìn. àwọn ọ̀yà kan ṣé ó dọ̀tí kí ẹnìkan tí ó ń pera rẹ̀ láfa kó kó àwọn ìyàwó oníyàwó sí mọ́ṣáláṣí kó ló ń bá wọn ṣe àṣàlátù kí wọ́n jọ máa lo gbàǹdérì wọ́n ní ṣe ilé ìtọ́nà ní Islam kọ́tàlá. àwọn tí wọ́n ń ṣe gámà gbọ́ kọ́tàlá ìfẹ́ lónìí àwọn ẹni rẹ tí wọ́n bá ń bá àwọn obìnrin sọ̀rọ̀ ní wọ́n ráyè lè ṣèjáde. ká ṣe wá sí fún àwọn obìnrin ká dá wọn lẹ́kọ̀ọ́ ọ wà nínú súnà tó lọ́jọ́ iṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ọ agbọ́ nínú nígbà tó ṣe tí wọ́n ṣe sọ́láṣí kòsó ọba wọn sọ̀rọ̀ wípé ẹ̀yin obìnrin o ẹ ṣe sọ́lá tó pọ̀ torí wípé àwọn tí wọ́n pọ̀ jù nínú náà àwọn obìnrin ni wọ́n wọ́n ní kí ló fà ó ní nǹkan méjì tí ṣòro bá dé ẹ̀yin ní sùúrù kò sí tí obìnrin ò ní lè fẹnu sọ tí ṣòro bá dé gẹ́gẹ́ sí ṣèyí nìkan ẹ̀ máa ń ṣe kúfúrọ̀ láṣìírọ̀ tí ó bá ti di pẹ́ bínú kò sí tí ọkọ ṣe fún yín àìní dúpẹ́ kò sí nǹkan kan rí náà.